بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة قسم الله tọrọ ìfẹ́jù fún ṣáájú wa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kí ìfẹ́ náà kọ́ mọ́ bá àwọn tó wá bá rẹ̀ gbogbo àwọn tẹ́fẹ́ dáadáa tẹ̀lé lánàá rẹ̀ abẹ́lẹ́ ọba àlejò ọlá fún àwọn òbí tó bí wa àna ọlọ́run kọ́lọ́n kó sì fún wa pẹ̀lú wọn bákan náà lábẹ́lẹ́ wọn fún àwọn olùkọ́ wa bẹ́lẹ́ wọn kọ́ wa sàmọ́lẹ̀ pẹ̀lú ìlànà ti àmọ̀ àhín ẹgbẹ́ bí a ti mọ̀ kúrò nínú ẹ̀yìn ọjọ́ ojúmọ́ káwọn gbàgbé àwọn ẹ̀kọ́ ojúmọ́ tá a mọ̀ náà wá létí ọlọ́run kó bá ní lẹ́sìn fún wa ìrámọ́tì àrùn ní. bákan náà káwọn gbàgbé áfíà dárò tó náà lè ti láti fún wa pé àwa náà ní àwọn àfáà méjì tí wọ́n wá pẹ̀lú wọn bí àfáà méjì tí wọ́n wá pẹ̀lú wọn bí. Fa Sufyan àti àfáà Mahmoud pẹ̀lú ọba àdìsọ́lá kọ́nà kojúkọjá sí rọrùn. Gbogbo ibi tó ń kájú tó ti wá ọ̀nà kejì àbọ̀ ọlọ́run tó dájú kọ́nà kojúkọ́ wọn pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa àwa tó súnmọ́ náà ọlọ́run ààbò rẹ tó dájú kíkọ́ wa pẹ̀lú àwa náà ráàmù ti yá àwọn ọ̀hìn. lẹ́ni pẹ̀lú ògùtọ̀ ọlọ́run a ó tún máa tẹ̀síwájú ní tẹ̀síwájú sí látòlùkà eré ìṣe àǹbá bọ̀ wá. èyí tí a wà lọ́wọ́lọ́wọ́ òun ni tí ọlọ́run bá lè pẹ́lá ti ń sọ fún wa nípa pàtàkì ọjọ́ ìgbìyànjú ìfìyàmù ó ń fi àwọn ọ̀rọ̀ wúrọ̀ bọ̀ wá ká lè mọ̀ wípé ọjọ́ ìgbẹ́jà ìdìkìlá mọ̀ táwọn kan ti ìsìnkú àyàtì ẹ̀ tí wọ́n rò wípé tó sì lè ṣẹlẹ̀ bí ọlọ́wọ́ bá àdìkù ẹ̀ láwọn mú àwọn àkàwé àwọn àpèjúwe eléyìí tó ṣe wípé pẹ̀lú àwọn àpèjúwe yẹn ẹ̀kọ́ ọ̀rọ̀ olórúkọ àdìkù náà wípé ọjọ́ ìgbéǹde àríkìyàmọ̀ kìí téèyàn máa ṣe sí bàádì ẹ̀ yẹn ni pé téèyàn máa sọ pé kò lè ṣẹlẹ̀. ọjọ́ ìgbéǹde àríkìyàmọ̀ yìí sì ní yóò dé ní kúfẹ́ náà ni ẹ̀rí yóò kàn dé lójijì láì náà ni. abẹ́rẹ́ ọjọ́ ìjọra ọ̀nà fún wa o nípa. ìṣẹ̀lẹ̀ rẹ̀ na wọn náà balẹ̀ pẹ̀lú àwọn tó tẹ̀síwájú ní àwọn ayé àtàfẹ́ mọ̀ káyé. èèyàn ló kà á lóbi jẹ́ sí wípé àwọn ayé àwọn yìí tó wa náà bá ń ka nú tí ó máa rán mi létí tí ó sì máa rán wọn náà létí pé ọjọ́ tí wọ́n máa ń sọ yìí gbogbo wa preparation àwọn kálukú wa náà ní títí tàmì rẹ̀. ẹ̀yin náà máa wọ tẹ́bá ní ìnáwó kan tó fẹjú ẹ̀wò bẹ́ẹ̀ sì ni àwọn oríṣiríṣi kọ́mítì. torí kí ni torí kọjọ́ yẹn náà kó lè rọrùn náà ni kí n tẹ́ ẹ fẹ́ ṣe oríṣọ́ yẹn tẹ́lẹ̀ rí ṣe náà ni. èèyàn mélòó lọ́fẹ́ wà níbi iṣẹ́ fẹ́ ṣe pátápátá kẹmọ́ pé ẹ àdí àárín tí èèyàn twenty thousand kásùbẹ́yà rẹ̀ kásùbẹ́yà ọ̀fẹ́ jí tó wà nǹkan abéèrè tàbí ìnáwó tí ọ̀fẹ́ jí tó twenty thousand ìnáwó tó ṣeré kọ́. táwa sọ pé twenty thousand tó ń bá ara rẹ̀ bí ọ̀rọ̀ ọjọ́ ìwé rẹ̀ kìí àwọn àdìsẹ́ àwùwàlú náà làákùrù àwọn ẹni tó ti wáyé ṣáájú tipẹ́tipẹ́ látòrí bàbá ńlá wa nẹ́bí wa Adam ó fi dórí àwọn ẹni tí ó wáyé gbẹ̀yìn ó fi dórí ìtaní ó fi dórí àwọn ẹni tí ó wáyé gbẹ̀yìn táà sí ìjà báyìí gbogbo apáta lọ́lọ́ọ̀bà àlejò ráwọ̀ kò wá sáàyè kan tó gba gbogbo àyẹ̀yẹ káwá fojú ìbò òṣìṣẹ́ ẹni jẹ́ náà ká fojú sí ìwọ́n ti fẹ́ rí. ọlọ́ọ̀bà àlùkò ọláwá ń rèé fún wa báwọn ìrìn ọjọ́ náà kò sì rí. ẹ máa tún yẹ lọ́nà míì tí wọ́n bá sọ fún yẹn pé èèyàn ń táàbù lọ sí UK lápèjúwe èyí ń lọ sí UK lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ wa náà bá àbá tiẹ̀ tí ìdébẹ̀ rí ṣùgbọ́n à ń gbọ́ lọ́dọ̀ àwọn tó lọ bẹ wípé àwọn àdúgbò kan bẹ níbẹ̀ tó ṣe wípé twenty four seven ó ṣe kéde ó máa dì ní torí bó ti dùn lẹ́ lágbára ṣé wọn tọrọ wa ń lọ bẹ̀rẹ̀ ó ní ti múra lọ oríṣiríṣi kú ló bà lọ́ra torí kíni torí pé òní fẹ́ kó ju oṣù kíni o kó ju ọ̀pá ọ jẹ̀mọ́ bó ti dé ẹni nìyẹn o ọjọ́ ìpínlẹ̀ àlìkìyàmọ̀ tí wọ́n bá ti ròyìn rẹ̀ fún wa táwa náà ti mọ̀ ẹ́ káwa náà múra kalẹ̀ dé ni o kó tó dé o ọlọ́ọ̀bà àlejò ọláwá tó ń sọ bọ́jọ́ gbọ́dọ̀ àlejò àmọ̀ tó sì jẹ́ fún wa nínú àwọn àyà tá a fẹ́ máa kàyé. òun náà ni láti àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́ta. ọlọ́run fẹ́ sọ nínú àwọn iṣẹ́ tí ó ṣe fún wa níjọ́ náà. sọ́yẹ kémi àti ẹ ká sí ó sì bà wá lẹ́rù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نسير الجبال وترى الأرض بارزة وأشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل فهمتم أن لن نجعل لكم موئدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاء ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́run ọba ọba àlejò ọlọ́run wa nínú àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní wàyà ọmọ ọjọ́ kan ní ọjọ́ wo òun náà lọ́jọ́ àbára imam ibn Kabir. ó ní àwọn يخبر الله تعالى عن أهوال يوم القيامة wọ́n ní ọlọ́wọ́ bá ló ti ọlá ó ń fún wa nírò nípa àwọn ẹ̀rù jẹjẹ eléyìí tí ó ṣẹlẹ̀ nígbà ọgbẹ́jà àlìkìyàmọ̀ nígbà tó gbogbo àlìkìyàmọ̀ bá dé ọ̀nà ìyẹ̀kúrú bíi nínú ẹ̀lú múrin ìdáhùn àti àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ àwọn nǹkan tó tóbi tọ́yẹ pé ó mọ̀ tó ti bá gbọ́ etí ọ̀rọ̀ tó lè tóbi lóòótọ́. ní àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi tó lè ṣẹlẹ̀ níjọ́ náà nínú ẹ̀ náà ni ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa yìí ọlọ́wọ́ bá àlejò ọlá ní wọ̀nyáwó ló sọ yìí olùdìbà lọ́jọ́ tá à ń sọ yìí a ó mú ilẹ̀ rìn níjọ́ náà ẹ̀rí wàtárọ́lá áwùjọba àríza. tá a bá mú ilẹ̀ rìn kí ni ilẹ̀ rìn jẹ́ náà ọlọ́run padà tó ṣàlàyé ẹ̀ nínú àwọn ní gbogbo àwọn òkè ńláńlá ẹ̀rí ọlọ́ni níjọ́ tó lè pé lòtáyé olùjìbáàlì á mú àwọn òkè yẹn á gbé wọn kúrò láàyè wọn bí sáárọ̀ sàyárọ̀ nùsáyírù àwọn ọlọ́wọ́ bá á mú ilẹ̀ yẹn rìn ká gbé kúrò níbi tó wà ẹ̀rí àwọn àwọn nìkan ní tẹ̀dẹ̀ ààbò ní àmákìnìyà wàtẹ̀zúùlù á yóò máa rìn kúrò níbi tó wà pẹ̀lú àṣẹ ọlọ́run yóò kúrò níbi tá a ti ń wò yẹn gbogbo àwọn òkè kọ̀ọ̀kan tó tóbi nílá láwọn yẹn. tẹ ẹ̀kọ́ sọ nínú súrà míì náà ti súrà tó tọ́ra kọ́ ni tó ní àwọn òkè tẹ rí yẹn tó bá di àkókò kan níbi ọgbẹ́ ilẹ̀ àlìkìyámà kákòókò àlìkìyámà bá dé ó ní gbogbo wọn pátá lòun ó kú dànù ó ní yẹ̀nsífù àárọ̀ bí náà bá fáyà sọ̀rọ̀ sọ́ọ̀á sọ́fà ní fásitì àwọn òkè yẹn owó kù yóò dànù. àwọn ènìyàn gbogbo àwọn òkè ńlá látàwọn yìí gbogbo ẹ̀ ni ni wàtàwọ́lá rí ilẹ̀ ń jẹ́ náà tí wọ́n nìkan nǹkan yóò wá hàn kó kálukú ọmọ rí ó ká gbogbo ẹ máa rí gbogbo ibi tó ti bá mu ẹ máa rí lọ́wọ́ yìí ṣe àgbẹ̀ tó wá rí bọ́ta yìí lẹ́nu yìí ó lè máa rí pé òkè kan ó di ọ lójú iwájú kò ní sókè kíkà tó di ọ lójú iwájú lóun ìdàgbàsí àwọn ọlọ́run ti gbogbo ẹ̀ tó gbọ́ lẹ́bùn lọ torí pé kí ni torí táwa tá a fẹ́ dúró ń lọ́rùn fẹ́ gbé dìde náà á náà bá àyè àkójọ tó ṣe pé gbogbo wa pátá làákójọ ń bẹ̀ ń jọ náà. ọlọ́ọ̀bà àlejò lọ́wọ́ ní wàtárọ́lá àrùbọ̀ bá àrìjà ìyá nẹ́bì níjẹ́ náà ó rí ilẹ̀ tí gbogbo ọ̀n lọ tí ó tẹ́ pẹrẹsẹ tí ó mọ̀ ẹ̀. ọlọ́nígbà bá ṣe eléyìí tán ẹ̀wọ́n náà ti tó bọ̀. wà á sáré náà ó nígbà tá a bá ti tù àdìpẹ́ dùn tán tí ò sókè lérí ẹnìkan bọ́ sókè ìdílé kan kò sókè mọ́ ń jẹ́ náà èmi ò rí bí dúró sí ń jọ náà ọlọ́niwá àṣàrìnàhọ́m àwọn akó gbogbo àwọn ẹ̀dá pátá ọlọ́ni àwọn akó gbogbo yìí jọ̀ǹjọ́ náà ẹ̀rí gbogbo yìí pátá akó gbogbo yìí jọ̀ǹjọ́ náà ọlọ́ni bala núgà ọjọ́ àní fi lẹ̀ níjọ́ náà. gbogbo nkálukú ní ó pẹ́sẹ́ǹtì fàlàyé gíìpù àhàdán ẹnìkan ò ní gọ́ọ̀bà ńjọ náà wọ́n á pé ẹnì lọ absent jẹ̀mẹ́ kò sí ńjọ náà pé èmi ọ̀rá yẹn ni níbo ah subhanallah àwọn ọjọ́ tẹ̀yẹ fún wọ́n bẹ̀rù lélẹ́yìí o kò sí dákò lè bí ọlọ́wọ́ ń jẹ́ kò sí tọ́lá bí ọlọ́wọ́ ẹ ibi tẹ́ mi ni ọ̀ọ́ kò sí sẹ́wọ́n jọ́ta rí mo ní ẹgbẹ́ kọ̀ọ̀kan ni kò sí kọ́ọ̀lù kẹsàn-án jọ́ta rí fóònù ò sí mọ́ ẹ mo níbi kan àní ò kankan kò sí tọ́ fẹ́ fọ́ no excuse anybody ń jọ́ta rí fóònù àjẹ́ kí n ráyè wá hàn án kò sí you must present níjọ́ta rí dandan ni ọgbọ́dọ̀ wá bẹ́ẹ̀. jẹ̀mọ́ àwọn ayáwọ̀ yẹn kọ́ bà mí wọn náà fa kí ni wọ́n fẹ́ máa wí nígbà tó náà bá kó wọn náà jẹun tó ta wí. jẹ̀mọ́ ẹ̀já bẹ̀rù ọlọ́run fa. ọlọ́run bá lè kọ́ fún ẹ pé àwọn gbogbo àwọn náà àbáwá ibn Kathir wọ́n ní ayé jamanáhùn àlàáwàlínà mínú wàlẹ̀ àkìrín fàlámàtìrìkú mínú àhàdán láàtọ̀bírọ̀ wàlà àtẹ̀bírọ̀ Allahu akbar. ọlọ́run kò gbogbo àjọ pátá níjọ náà ọlọ́ni àwọ̀ní látòrí àwọn ẹni àkọ́kọ́ bàbá níbi àádámẹ́ wàlẹ̀ àkìrín àtàwọn ẹni ìgbẹ̀yìn tó yẹ pé àwọn ò tí ì dáyé ráyè nìkan láwọn tọ́nà ọba àlejò láwọn dà gbẹ̀yìn àwọn tí ó wáyé gbẹ̀yìn lẹ́dàá ọlọ́run níjọ tá a wí wà á sáré náà hàn á kó gbogbo wọn jọ fàlámù gáàdé nínú àhàdá kò sẹ́nìkan tá a fi ọ ọlọ́run àti ọlọ́run ọlọ́run jẹ́ yóò yọrọ̀ rò o kókó àlùkò alẹ́ ká mọ́ fojú fíìmù bóòlù Ah. ṣebí wọn náà ti làwọn òfin kankan káwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ ẹ ò fojú fún ìwé sórí ni nínú òtútù ọmọ kékeré nínú òtútù la pé ọmọ kékeré ní ìbápọ̀ ọmọ làágùn inú ọyẹ́ sì la wà ṣùgbọ́n tí èèyàn bá pọ̀ owó bí owó ṣe rí lọ́nà tí ó máa hit alẹ́bìjà pa ó ti ẹ̀kọ́ àrà wá sọ̀yẹ́ lẹ̀ fún wa ìjọ náà ọjọ́ tá a wí ọjọ́ náà ní agbára ọjọ́ náà ní agbára púpọ̀ ọjọ́ tí ò rọrùn ni o ilá máa ń yẹ sára ọlọ àyàfẹ́ tọ́nà bá rọ tó bá tó bá jẹ́ rọrùn fún làbẹ́bí sọ fún wa pé ọjọ́ náà ó lágbára o wọn náà yà gbìyànjú kó tiẹ̀ pèsè ac tiẹ̀ náà kalẹ̀. lálẹ́ ìṣe alẹ́sùkò láwọn ọ̀nà tó pọ̀ nínú àwọn ọ̀nà tó alẹ́sùkò kò ọlọ́mọ àwọn méje kan wá sábàtò yùdílù òmùmọ́rù yàwó màláàdínlà ìlàdínlù. àwọn méje tó ń bẹ àwọn bẹ lábẹ́ ibi tí ó tutù fún wa nígbà náà lọ́jọ́ tí ò ní síbi kankan tó tutù téèyàn lè sá sí mọ́ ìlàdínlà àyàfi ibi tó tutù bògì tọ́lọ́wọ́ báyìí nìkan òun lèyàn lè sá sí nígbà tá a ọlọ́wọ́ á kà wọ́n ń kà wọ́n ìmọ̀ọ́mọ́ adìm aṣáájú tó ṣe déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi déédéé àwọn bí àwọn méjì o wọn náà wàá gbìyànjú bí wọn náà ṣe jẹ́ kan náà àwọn yìí àtàwọn míì náà bá lẹ́bi tó sọ náà àdìsí ni tó ṣe wípé àtẹ̀mí àti wọ́n káwa ló pìpìà bí ọjọ́ ta wí ni o káwa ló ṣe kéde káwa ló pìpìà kalẹ̀ bí ọjọ́ ta wí ọlọ́ni wa orídùú ara rọ́bìkà sọ́fà ọlọ́nijọ́ tàwí ńrìdù wọ́n máa sẹ́rí oníkálukú wá níjọ́ tàwí wọ́n máa mú ẹnì kọ̀ọ̀kan wá níjọ́ tá a sẹ̀yìn ẹ̀rí àwọn àbá onímọ̀ tẹ̀síìr wọ́n ní kẹ́límà ńrìdù ala rọ́bìkà sọ́fà yàtọ̀ mílò ayẹkùn nàlùmọ́rọ́ọ̀t ànàjẹ̀mí àlàkàláyìí. yẹ̀kùmúnà bẹ́ẹ̀rẹ̀ yàdá ilá ìsọ̀fà wàhídà. wọ́n ní ọ̀rọ̀ yẹn nítumọ̀ wípé wọ́n kó gbogbo kálukú wá tààtò ní sáfù níwájú ọlọ́run. torí ọlọ́run tún sọ ohun tó jọ mọ́bẹ̀ nínú àwọn súrà míì. nínú súràtù nábàyì ọlọ́ni yàwó mọ̀ ọjọ́ ọ̀gbẹ́ǹdì àlìkìyà rú sọ ẹ̀rí ọlọ́run níjọ́ tá a sọ yìí ẹ̀mí mímọ́ yóò dìde ìyẹn màláíkà jìbìrì ìrọ̀tà màláíkà yóò tọ́pa tó ń kálukú wọn ó tò lọ́wọ́ wọ́njọ́ náà níjọ́ tá a wí tó ń kálukú wọn bá tò lọ́wọ́ wọ́ àwọn èèyàn náà àwọn náà níwájú ọlọ́run ó tò kò ní lè sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ pamá ti rò ẹnìbọ̀dì lẹ́nu nígbà tó wọ́n ti tọ́rọ̀ ọjà sí torí ní ẹ̀bá ti lè tọ́rọ̀ ọjà sí nínú rẹ̀ ọ̀dọ̀ òní ọ̀nà sọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ nílẹ̀ sọ́kọ́ ẹ̀ nílẹ̀ sọ̀ kẹ́kẹ́ ẹ bá wo kọ́dà yìí tó kéré lásán tó a sínú ẹ̀dọ̀ ọ̀fùkan kò fọ́rọ̀ tó kù tẹ́ mọ̀ sẹ́jú tó lọ bí ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀dọ̀ yóò ah wàhálà ìpọ́ o òru yìí mú o kí n tó kù táyì lọ́sọ̀ nìyẹn ó dọ̀ fúlásán nìyẹn o. a ah, kí ló wá fọdọ̀ fún yá yìí o ah, ọ̀nà ìbílẹ̀ abẹ́rẹ́ gàbá yìí o. bẹ́ẹ̀ sì máa sọ nìyẹn torí pé ní ẹ ní máa rò pé ẹni rọ́tà ní jìbù àbí ọjọ́ tá a yóò kọ́sọ́tà ní jìbù kọ́sọ́. nítorí ẹni kálukú bu wa dá sẹ́nu pé tó mo ní wàá já sí. kò wá sẹ́ni Illa mani adina la urrahman ewu náà wà ní kílẹ̀ sọ̀rọ̀ mi àyàfẹ́ tí ọba arahman ọba àjọkẹ́ ayé kí n kẹ́ wa láyé wọ́n á lo rahman lọ́yẹ̀ ẹ̀rọ tí wọ́n wà ní fatima sọ̀rọ̀ ní alukur'an ó máa ní ìtumọ̀ a kọ́lá kọ̀ sọ pé ilámẹ́ni àdínà lọ́wù ọ̀hún ilámẹ́ni àdínà láwù rahman ó fi sífà yẹn sí tó kọ̀ sọ pé ilámẹ́ni àdínà lọ́wù lásán ẹni tó níbẹ̀ ń ọlọ́run bá ní rahman àyàfẹ́ ń tọ́lọ́wọ́ rahman bá ṣe kéde kọ́ bá tuntun a lọ sọ pé Allahu nìkan ni tó ṣé àbùkátà àbùkátà àánú ọlọ́run àánú wa. ìyẹn ń sọ máa ń pẹ́ ká lè mọ̀ ọjọ́ náà ń sọjọ́ tó rọrùn ọjọ́ tó ni ọjọ́ tó lágbára ni ọjọ́ tó lámì tó ṣe pé iṣẹ́ bá wá ṣe láyé òun náà ó ti rí bá pìpì àkálẹ̀ òun ọjọ́ náà bí ó ṣe rí kó la fi ń pera wa sákìyèsí lásìkò tá a wà yìí kí lè ní ti ń pìrìpì àkàlẹ̀ dọjọ́ náà kí ni ìwọ náà ti ń pìrìpì àkàlẹ̀ dọjọ́ náà òun náà bá lè tọ́ láti ṣe wa ó rí ìdúrà láàárọ̀ fi kà sọ fá ó kó ogun ẹ̀dá wá ń jẹ́ náà tó kálukú tó lọ́wọ́wọ́ lakọ́ríjì tún mú un náà ọlọ́ni pàápàá níjọ́ ta wí òun kálukú yóò dé wá bá wọn lọ́wọ́ gẹ́gẹ́ bá ti da yín lákọ̀ọ́kọ́ ọjọ́ jẹ̀mọ́ gẹ́gẹ́ bá ti da yín lákọ̀ọ́kọ́ ọjọ́ kí ni gẹ́gẹ́ bá ọlọ́run ti dá wa lákọ̀ọ́kọ́ ọjọ́ tí ń sọ mí ìyẹn ni wípé bí wọ́n ṣe dúró kálukú wa ẹ̀rí ìyẹn ní sáà lẹ́yìn sallallahu alaihi wasallam tó ti yẹ̀rẹ̀ náà fún wa. a náà. òfáàkán ọlọ́rìndà láì níwọ̀ kankan kò sí bàtà kò sí kankan àti níwọ̀ sọ. irú àwọn àyà yìí irú ẹ̀ ní ìtú yẹ pé a máa ba ìyàwó Aisha lẹ́rù dépò pé ìyàwó Aisha sọ fún ànábì sọ̀rọ̀ lọ́sọ̀lọ́sọ̀ àríyá ah. èyí tó sọ lẹ́nà àwà ìhòhò ọkùnrin àtọ́bìnrin àlẹ́bìnrin Aisha ọ bàbá jọ́nà ṣe nílò fífọ yìí ẹnì kan ṣoṣo kò ní lè síbi wọ abẹ́ tiẹ̀ bẹ̀lẹ́ pé yóò wọ abẹ́ ẹnìkejì yóò gbàgbé ara ẹ̀ síbẹ̀ ìkọ́ tó nǹkan ni ọmọ ẹgbẹ́ ẹ ìṣòro kiri níbo níbo ẹ dákun ṣé iná ń jó iná ń gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ́ọ̀bù tí ń bọ́ ọdún wa láti lọ gbàgbé kọ́kọ́rọ́ gbàgbé kọ́kọ́rọ́ mọ́ ẹ láti lọ gbàgbé fìlà ní níbo gbàgbé fìlà mọ́ pẹ́lẹ́ ń gbé pọ́ọ̀bù ń dún bẹ̀rù ọwọ́ ilé láti lọ gbàgbé fìlà ní sẹ́yìn gbẹ̀bí tí pọ́ọ̀bù ti ń dún lọ́wọ́ bá rí ọbẹ̀ fẹ́ káyẹ̀lẹ̀ yẹn lẹ́nu bó ṣe rí náà nìyẹn ọjọ́ tó ọjọ́ náà rẹ̀ tó pè fún ọ̀ lè wú tára rẹ̀ tó lé bẹ́ẹ̀ ká ẹnì kejì. ìjọba ọba àdìsọ láǹsọ fún wa bíi nìyí pé ìtùmú náà lọ́jọ́ ta wí òǹkàlùkù yìí náà lẹ́ẹ̀dì wá báyọ̀ lọ. kàmá kọ̀ọ̀lákọ̀ náà kún àwọn àlàmà rọ̀ gẹ́gẹ́ bá ti dá yín lákọ̀ọ́kọ́ ọjọ́. bọ̀dá alákọ̀ bàbá alákọ̀ ìyá alákọ̀ àǹtí alákọ̀ gbogbo akọrin tẹ̀ ń ṣe tọrọ ọlọ́run ọba ọ̀ọ́bì rẹ ọ̀ọ́bì èmi náà ìhòòhò láàdé wá bá ọlọ́run jọ́gbìn àrè tìyámẹ́. tẹ́lẹ̀ bí ọlọ́mọsáàsì ẹlòmí àfojú kọ́mọláìsì lọ́dọ̀ pé kọ́láṣì wo mímí kí wọ́n á lọ máa sí ibi kan kó jẹ́ pé ilé ìta aṣọ yìí náà mọ́sáàsì náà èèyàn máa tún ṣe ìmọ̀ wà òkè ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí wípé ká má ra àwọn afẹ́kùn máa sọ yẹn náà ìpínlẹ̀ kò ṣe tó. Èmi ni wọ́n á lọ sá sí wọn orí ìpínlẹ̀ ìpínlẹ̀ yẹn. Yóò rí àyẹ̀ pé àwọn tá ń lọ sí yẹn àjà ìkẹ̀kẹ̀ àjámọ̀ kankan. Yóò kíláàsì rẹ̀ ọ̀ọ́bì rẹ̀ gbogbo icloud tó ń kó fi rẹ̀ sí wọ́n ló tó báyìí wájú ọlọ́run yóò ẹ̀rù kìá wọn. Ó tó láì ní bẹ́ẹ̀ rẹ̀ wọ́n lè lè fẹ́ ìlú lè wo adé àti ẹ̀dùn lè fẹ́ ẹnìkejì ọmọ àwọn òkè àbíwọ́n owó tẹ̀lé mi. lọ́jọ́ tá a wí ọjọ́ tó ronú ó fi hàn yí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní òwò láyé náà ẹ̀yin lẹ́ ń béèrè ìnira fún wa àti bàtẹ́ nìyẹn jọ̀mọ́ àwọn ẹ̀ṣẹ̀ kí ni àwọn ẹ̀ṣẹ̀ béèrè ìnira fún wa. torí pé jẹ́ kéèyàn ọmọ rìn ọjọ́ òníra ni ẹ̀gbọ́n mi yé ọjọ́ òníra ni obìnrin báyìí lẹ́ ń béèrè fún wa jẹ́ kí ìnira ó máa mú yín torí pé ẹ̀kọ́ yẹn kẹ́ ẹ máa wo ìròhùn ni ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ béèrè wípé táyé wọn máa dàrú lọ làkọ́kọ́ o ṣùgbọ́n sọ fún ní ó fi ń ní àwọn ẹnìkẹ́ àwọn ẹnìyí lára tí wọ́n á sọ ẹsẹ̀ kẹ́lẹ́ nígbà tí wọ́n tí mo mo fẹ́ rà mí lọ́dọ̀ wọn ni. wọ́n tó bá ti ń lè wá tó padà sọ yí pé kéde lóni ká ẹ wò mí ni ọ̀nì ìdí ká ẹ wò mí ìtumọ̀ rẹ̀ lẹ́yìn kó ń béèrè kí ni ó ń béèrè ìnira tó lágbára fún un kójọ́ ìnira ni nǹkan àdúgbò nílò wà bẹ́ẹ̀ lù mí ẹ ò nílò owó tiẹ̀ pẹ̀lú owó tẹ̀lù mí. jàmáà mùsùlùmí ọlọ́ọ̀bà àlejò ọlọ́nsọ bọ́jọ́ náà bí ó ṣe rí ọlọ́ni ká máa kọlà sí náà kún àwọ̀ àlàmọ́rọ̀ gẹ́gẹ́ bá a ti da yín lákọ̀ọ́kọ́ jọ tẹ́lẹ̀ tí wá bá wọ̀ lọ ọlọ́ni bá ní ká ń tán ìyẹn nìkan kọ́ nínú àwọn ètò tí wàá burú lọ́rọ̀ tó ń jáde lẹ́nu àwọn èèyàn ni wípé sáàmù tún á la nàìjíríà alákùn mọ̀ ìdá ẹ̀ ń pinnu lọ́dọ̀ ara yín ọ̀gọ̀rọ̀ yín ẹ̀ ń pinnu pé àwọn ọlọ́wọ́ bá a ní fi àdéhùn kankan kalẹ̀ fún yín ìtumọ̀ ní kò sí ọjọ́ ògbéjà rẹ̀ fìyà náà. a ní fún yín ní ọjọ́ àdéhùn kankan kò sádéhùn kankan láàrin yín kò sí gbèǹde kankan eléyìí tó ẹ̀kọ́ gbọ́rọ̀ àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀. a máa ń sọ báwọn èèyàn pẹ̀lú eléyìí wípé ní nínú ọ̀nà táwọn èèyàn fi ń ṣe eléyìí ẹlòmíà fẹnu sọ ẹlòmíà fìwà sọ gbogbo ẹni tó náà ń sọ kọjá ọgbẹ́ni àdìsí yá máa wà tí wọ́n bá fẹ́ ní ara orígun kan ní orígun gbàgbọ́ ni kágbà yìí pé ọjọ́ ọgbẹ́ni àdìsí yá máa wà. ṣùgbọ́n ìwà rẹ̀ ò ṣe kíni ìwà rẹ̀ ò gbà bẹ́ẹ̀ ìwọ́n tó gbà kọjá ọgbẹ́ni àdìsí yá máa wà tó ń yan wọn làkejì jẹ tí wọ́n ti gbà fúnfún tó bá di ọjọ́ yẹn gbogbo àbòsí tó ṣe gbogbo ọmọlàkejì tó yẹn jẹ lọ́gbẹ̀tọ̀ rẹ̀ náà rẹ̀. tí ọ̀rọ̀ wa mà bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ tó wá ní tí wọ́n fà bẹ́ẹ̀ kọjá yẹn wà ìtumọ̀ rẹ̀ ní kò ní ọmọlàkejì jẹ mọ́ ìtumọ̀ rẹ̀ ní kò ní sábòsí mọ́ ṣùgbọ́n tó bá ti ń lè kọ̀ǹtínú tó tún tẹ̀síwájú níbi máa ṣàbòsí fọ́mọlàkejì níbi yẹn máa ń yẹn ọmọlàkejì jẹ wọ́n á lọ́jọ́ bẹ̀rẹ̀ ìṣẹ́ àmọ́ ń bẹ ìwọ náà wà níbẹ̀ ni à ọjọ́ bẹ̀rẹ̀ ìṣẹ́ àmọ́ wá o kí ni tí wọ́n wà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wíwà rẹ̀ tó yẹ pé láì wá sírù bíi kò ní ìlàpá kẹkẹ lọ́dọ̀ rẹ̀ àtiwá àtẹni tí òun náà sọ wípé kò sí tàwa dọ́gbadọ́gba ni torí pé à ń sọ lórí àwọn aláfẹ́kọ́ ìtọ́lọ̀ fẹ́ kó jáde níbi tá a bá ń sọ̀rọ̀ pé ìgbàgbọ́ nípa ọjọ́ ìwà ìfẹ́ àwọn nípa àlejò bá àlejò sọmọ máa sọ mọ́ra àwọn àdìsí kan abẹ́rẹ́dá máa ń káànà yún nínú bíi láìra ìyáwó lẹ́lẹ́ àákìr gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì gbàgbọ́jọ́ bọ̀dà lè kílámù ẹbẹ ẹ báyìí yẹ̀kú kọ́irọ́ ọ̀rọ̀ nínú kọ́mọ jáde lẹ́nu rẹ̀ àwọn kó dákẹ́ kọ́mọ jọrọ̀ ọ̀bùwọ́ lẹ́nu kó wò sì dákẹ́ lẹ́ torí pé kẹ́lẹ́ torí pé gbọ́dọ̀ ọlọ́run màkọ́ wà yẹn wọ́n ọ̀ àkáǹtì ẹ̀ gbogbo nǹkan sọ̀rọ̀ rọ̀ ẹ̀kọ́ fún mi lùdẹ́ mọ́n kárí yóò nílò àwọn ìyáàmì àákiri dọ́ìbà kan ọ̀kan aládùúgbò rẹ o sọ yẹn aládùúgbò rẹ gbọ́dọ̀ báwo wá lọ rẹ lọ́dọ̀ rẹ wọ̀yàwó wọ̀yàwó rẹ lójú rẹ ìnú wọ́n ọkùnrin náà ìyàwó rẹ̀ náà dámọ̀ ìkẹ̀kẹ́ lójú rẹ̀ ọlọ́run ní ọpá ládùúgbò rẹ̀ lé ìyàwó rẹ̀ wọn wá jẹ́ kọjẹ́ ní àpálẹ̀ kẹ̀kẹ́ ẹni àbùkù ni ọfọ̀rọ̀ rẹ̀ pàtì yẹpẹrẹ wáyé ẹ̀yẹ ìdánù. tàbí wọn mọ ìyá rẹ̀ ọ̀jọ́ lẹ́sùn ìyá rẹ̀ ò lè sọ̀rọ̀ bàbá tó bu ìjámọ̀ ìkẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́sùn mọ̀ sọ̀rọ̀ ọjọ́ àyìnà tààfin ìwú ni òun ló lọ́wọ́ bá lè tọ́lá ń ròyìn yìí o ọjọ́ ìgbéǹda lè tì yá mọ̀ wọ́n tó bá nígbàgbọ́ pé wà lóòótọ́ ọ gbọ́dọ̀ tún ìwà rẹ ṣe ni o ọ gbọ́dọ̀ tún ọ ṣe ní gbogbo ibi tíbi tó bá yọ sí tí wọ́n máa ń lára rẹ báyìí pé eléyìí máa kọjọ́ ìgbéǹda lè tì yá mọ̀ wa. tó kálukú wa tá a bá gbà kọjọ́ ìgbéǹda ayé ọ̀dà eléyìí ní káwọn ọ̀pá àfáà kan máa pọ̀ láti mọ tún sọ fáwọn èèyàn ẹjẹ́ àwọn sọ̀rọ̀ ọjọ́ ìgbà rẹ̀ àmọ̀ fáwọn èèyàn eléyìí làwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́rọ̀ ọjọ́ ìgbà rẹ̀ àmọ̀ rárá bẹ́ẹ̀ sì ni ohun ló ṣe pàtàkì jù tó tàbá ń sọ òun yóò máa ṣẹ́ẹ̀kì ń kálukú wa pé ajábọ̀ fọ́ ọlọ́run jọkàn lẹ́nu fẹ́ wa tábàtí wọn ti kọ́ ọjọ́ ìgbà rẹ̀ àmọ̀ ń bẹ àdìsáàbò sí ibi fẹ́ wa níbi ọgbà wa tábà tí wọ́n ṣe kọjọ́ gbọ́dọ̀ lè fi àmọ́ ń bẹ àní sábùsí fáwọn tá àtàjà fún àní sábùsí fẹ́ni afẹ́ lọ́ra jà lọ́dọ̀ rẹ̀ gbogbo olùbádókò wa pẹ̀lú ẹnì kíní sẹ́nì kejì wa a máa yẹra wa wo gbogbo gbà ẹ wà anábìíní anábìíní fatakù lọ́wà ayéṣu máa kún ta ẹ gbọ́tù màrí fìyẹn ayéṣu máa kún ta ẹ wọ́n wa gbogbo situation ti tó wà bẹ̀rù ọlọ́run.

lólo rárá kúrò àtọ́lọ́wọ́ bá rẹ̀ ní sọ láì fẹ́ ká jẹ ló lè jẹ́. àgbẹ̀rẹ̀ fún àṣẹ gbogbo ẹ̀ torí pé bẹ̀ lọ́wẹ̀ ẹni tó lówó lọ́wọ́ ló gbé kò kò lè ọ́dà àfọlé tó láti China àní àwọn olóṣèlú Nàìjíríà gbé òtútù mọ́ àwọn ọ̀dà fún wọn láti China òun náà sanwó fúláìtì o torí pé lówó lọ́wọ́ alẹ́ bí ni situation tó bá wà payọ̀ ọlọ́run bó bá lówó lọ́wọ́ payọ̀ ọlọ́run bó ò ní náà tara ni ọ payọ̀ ọlọ́run. bákan náà àrẹ́bí tó ní ẹ payọ̀ ọlọ́run àìsàn máa kó ìta yẹn náà ó tó túmọ̀ gbogbo ààyè náà gbogbo ààyè káyọ̀ òbí tó bá wà ọ wà níbi táwọn èèyàn ń lọ bẹ̀rù ọlọ́run ọba òtún wá dá ní kọ́lọ́fín bíi tẹ́nìkan kan ò rí ọ bẹ̀rù ọlọ́wọ́ ba abẹ́rìkà kọ́ ọmọ anáti wọ́n jọ̀gbọ̀dà nìkẹ́ àmà ń bẹ̀ bẹ́ẹ̀ nìkọ́ bá yọ nìkọ́ jọ̀gbọ̀dà nìkẹ́ àmà ń bẹ̀. ẹlẹ́kẹta nínú tuma yẹn àìsùnmọ̀ kúta yẹn òun náà ni ẹni pòṣìṣàn tẹ́ bá wà tẹ̀síta aláwọ̀kọ́ yẹn ni condition àrí ẹlẹ́kẹjì ni ààyè àrí place wà ẹlẹ́ẹ̀kẹta òwa ni àfẹ́rí pé pòṣíṣàn tó bá wà ó lè wà nípò pé ọmọ sẹ́lò ń jẹ́ tó wà lábẹ́ àwọn kan bẹ̀rù ọlọ́run torí pé ọmọdé òní náà bọ̀ wá dọ̀gá lọ́la o kàkà má tù dínú tù dánú o kà má tù bá ti ṣe táwọn ti ń jẹ́ tó wà nípò kan wájú yẹn náà ni náà padà gbà lọ́la o gbogbo ọmọ tó fi rẹ̀ jọ lójú wọn náà bọ̀ wá bímọ gbogbo ọmọ tó táwọn ọ̀gá rẹ̀ jọ lójú wọn náà bọ̀ wá dọ̀gá gbogbo ọmọ tó fi rẹ̀ jọ lójú wọn náà bọ̀ wá dọ̀bí ọ̀la gbogbo kò kan tó bá wà bẹ̀rù ọlọ́wọ́n ọba wọ́n tí wọ́n náà ti gbòbí bẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ rẹ o bẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ rẹ o torí náà ni wọ́n lábẹ́rẹ̀ bọ́ba ti ṣe wọ́n ṣe ọlọ́run bẹ̀rẹ̀ o kúlù kọ́rọ́ yìí ọkùnlùkù masúlù ara yìí yẹtì. torí ìdí eléyìí gbogbo ní wọn wá rántí ọjọ́ ìgbàlá àlìkìyàmà gbogbo ipò tó bá wà yìí gbogbo kọ̀ǹdíṣàn tó bá wà gbogbo ààyè tó bá wà yóò mọ̀ mọ̀ yìí pé wọ́n kà káǹtì fún ọlọ́wà ní ọgọ̀rọ̀ náà àwọn èèyàn. Bàlùtà ẹni tán ẹ̀yin ń pinnu lẹ́nu ara yín ẹ̀yin rò wípé ńlá méjì ara lákùnrin mọ ìdá àní fún yín ní ọjọ́ ọ̀gbẹ́ndì àlìkìyàmà. ara àwọn ìròyìn ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ náà nìyẹn pé kò sí ọjọ́ tá a fàdéhùn sí kankan wípé ẹ̀yin rò ọjọ́ náà ò lè ayé máa ká náà tó nù kún á náà wá sí òbí kún lè yóò wáyé kò ní pẹ̀lú yín yóò sì dandan ni ayé àtàbí dúró lè ni wa ọjọ́ ta àjè lọ́jọ́ taari ó gbé tí àwọn kálukú kalẹ̀ fàtàrà ìmú jèrè nìyí ìlà nẹ́bì ó máa láwọn ọ̀daràn àwọn kírímínà àwọn olùkọ́tọ̀ ọlọ́run láyé ó máa rí oúnjẹ náà ọlọ́run ọba àlejò ọládàkùn jẹ́jọ́ náà rọrùn fún wa o gbogbo àwọn atọ́jọ́ náà bá rọrùn fún ọlọ́run ọba àlejò ọlá ó máa fi àwọn ọ̀daràn wọn yóò fa àná láyé ká máa rí oúnjẹ náà. ala ọlọ́ni ni mo ni lànàbí wọn máa rí àwọn ọ̀daràn níjọ náà mùsùlùmí wọn máa bẹ̀rù wọn máa gbà pépé mi máa fi látara tí ó wà nínú ìwé wọn tí wọn ò rí jọ náà. kí ni wọn náà fẹ rí nínú ìwé rẹ fàlàtẹ̀ fi tó bìkọ́ ṣe القيامة إن تراه يسرك في القيامة إن تراه إيه ọ̀yà sọ́ra ẹ kò jẹ́ ọjọ́ sí pé tí ó wà nínú àkọọ́lẹ̀ rẹ nítorí fọwọ́ ara rẹ kọ nítorí fìwà ara rẹ kọ òun ni kò jẹ́ mayasúrò ká fìlìkìyà náà يسرك في القيامة إن تروا kójá tí ó mú inú rẹ dùn gbogbo ìdàní kìámẹ tínú rẹ dùn tọba rí i pé áà mo tún tẹ̀lé mọkàn yìí kalẹ̀ tínú rẹ dùn fún pé táwọn kan bẹ níjọba bá rí i áà ìgbé tí wọ́n kéré ọ̀run ọlọ́run sọ fún wa yìí pé wàtàwọn ni mo jẹ́rìí nínú àwọn mọ́síkì náà mi máa fi ó mọ aláwọ̀ ọ̀daràn jọ náà mùsùlùmí ní máa fi ọmọ bẹ̀rù ìdààmú bá wọn látara tí wọ́n rí inú òwe wọn tí wọ́n kọ́ lẹ̀ níjọ́ náà. Fàyàkùnlùún ọ̀rọ̀ ni yóò agbẹnu wọn àwọn ọmọ sọ jáde níjọ́ náà pé yá wáyé látàná yéè egbò ó mà ṣe báwọn wọ́n máa pariwo lọ́tún lójú pé nǹkan máa dé o wọ́n máa sàbáwá tí ò ní bá mọ́ ọlọ́run ẹ eh, mọ́jọ jẹ́ pé tí wọ́n gbẹ̀yìn ọ̀rọ̀ ti wà lélẹ́yìí o mọ́jọ jẹ́ pé irú ọ̀rọ̀ táwọn máa sọ lélẹ́yìí o. yá wa ilà kàná máa lè ra àdàlù tìka irú òwe wo lágbà yìí irú ọ̀ràn ìwé wo lélẹ́yìí abẹ́rẹ́ ìwé yìí ni. لا يجادر صغيرة ولا كبيرة إلا أحصاها ìwé tí ò fi nǹkan kan lẹ̀ látara ká sọ wípé eléyìí kéré eléyìí ò níbi ká kọ́ lẹ̀ àá eléyìí kéré ẹgbẹ́ bó ti jẹ́ sí wípé ẹlòmíì kan lọ́lọ́run sọ yóò àwọn ọ̀dá àwọn olùgbègbè ìjọ náà gbogbo tó wá jẹ́ dáná ọgbà tó máa sọ bẹ́ẹ̀ láyé wọ́n máa sọ ń jẹ́nà tó wá rẹ̀ ẹ́ máa kìkà nínú ìwé lẹ́yìn fọ̀gírọ̀ àwọn tó fún òfin lè gbogbo ẹ̀lọ́kọ̀ wà látẹ̀bírọ̀ kódà àwọn òbí táwọn bàá bẹ́ẹ̀ tó láyé lọ́tọ̀ wọ́n fi wọ́n máa fi wá wí ọlọ́run tí yóò sì jọra wọn wọn máa fi wá wí ọlọ́run sọ̀rọ̀ pé ọmọ bá fún òbí lè òbí yóò ẹ lọ wọn lọ bá ti yóò máa máa mu n'i o o lè ká gara ó lè káàdì gara kankan bọ́ lọ́wọ́ ọlọ́run ti fi àwọn nǹkan tó gbogbo tó rọrùn ọlọ́run ti ṣe kalẹ̀ ó ti fi ṣe kálukú wa ìrọ́mọ́ńtà tìrì yàrá múná mẹ́ta báyìí àwọn tí ń kọ́ ọ́lẹ̀ ti wà àwọn ẹgbẹ́ sùn ebi ti padà lẹ́nu ọ̀jẹ́ kò jẹ́ kí n lè rí kọ́ ọ̀hún kò sí wọ́n yóò sì sún gbà kan tiwọn táàkù bẹ́ẹ̀ àwọn gbà tó ń kún ni ló ṣe ìwò kò yọ kò sí ìwò bẹ́ẹ̀. wọ́n ní sáré ló sọ́ di irọ́ táwọn wàlá kẹ̀bí rọ lọ́jọ́ tá wí wọ́n pariwo tó irú ìwé wo leléyìí láyé sáré ló sọ́ di irọ́ táwọn wàlá kẹ̀bí rọ kódà ìwé yìí kò sí kẹ̀kẹ́ ńlẹ̀ táwọn kó tiẹ̀ kéré kọ́mọ́ fi àánú ẹ̀ àwọn eléyìí tó sì tóbi yẹn náà kọjú ọ̀há ti kékeré parẹ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ à ń bẹ́ gbàgàdà gbàgàdà ẹ̀ eléyìí tó bẹ́ẹ̀ kéde àti ẹ̀ka bẹ̀rù ọlọ́wọ́ ọba o kí làwọn náà ń ṣe tí wọ́n ń kọ́ lẹ̀ fún wa ẹja bẹ̀rù ọlọ́wọ́ ọba o àwa náà rí tiwa o fún kálukú wa náà láàrin o wọ́n jẹ́ dáadáa náà gbogbo ẹ̀ náà lábàámẹ́ o láyé bá nínú sọ̀gírọ̀ táwọn wà látẹ̀gírọ̀ ọba jẹ́ kékeré náà nínú nǹkan tó jẹ́ wàrí náà àbà wájú ẹ̀yìn tó tóbi náà ní wàrí àbà ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù ní ìtumọ̀ bí ìdíje sọ gírọ̀ tábì òun náà ní ẹsẹ̀ táwọn yẹn kà fẹ́lẹ́ ìkéré abẹ́nìkan wà látẹ̀bí ọ̀ èyí tó sì tóbi ẹsẹ̀ náà kò sílẹ̀ láì kọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ́lẹ̀ gbogbo ẹ̀ náà lọ́ bá wọn kọ kò sí kàtọ́ yọ ọ́ jama mùsùlùmí ǹjẹ́ wo ni wọ́n ń kọ́ ọ́lẹ̀ mi náà o sẹ́mi náà rí tiẹ̀ náà ń kọ́ ìlú èwo ni wọ́n ń kọ́ ọ́lẹ̀ fún ọ gbogbo kálukú náà yọ ọmọ rí tiẹ̀ èmi ò rí tèmi jọ́nà o wọ́n náà rí tiẹ̀ o ó kálukú wa kẹjọ kó kálukú wa ká mọ tí wọ́n ń kọ́ ọ́lẹ̀ wa o nígbà tí wọ́n bá ti hàn wá tọ́ba ti jọ́nà tá a bá rí ẹ̀rí gbàtà wà fẹ́ ròyìn ìbẹ̀rù kí lórí ńlá ká kí rọ̀ ọ́n náà sọ̀ ìnàlìjì bá lámìnà lè àsọ ìnàlìjì bá lè wọ́n tó ń fojú tọ́jà kékeré tọ́wọ́ ìtọ́jà kékeré o kékeré náà ní ti ńlá o kò wá tẹ́bí ọlọ́ni èyí wọ́n rò fún kéré oúnjẹ náà yọ òwe rẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ọlọ́ ni wọ́n jáde máa nílùú ọlọ́ wọ́n rí tí wọ́n ṣe hádìrọ̀ gbogbo pẹ̀sẹ̀ntì ìjọ náà gbẹ̀rẹ̀ wà bẹ̀. wọ́n láyé lè mú rọ́bù ká àhàdá ọlọ́run láàrin nìkan. ọlọ́run láàrin ṣe kéde ọlọ́run láàrin nìkan ọlọ́run ti ẹ̀ náà alẹ́ ni fi sùdúrí kura sọ fún wọn pé tó kú máa bí sùdú rí kan títí bẹ́ẹ̀nù gbá àyíṣẹ́ bá ń pa mọ́ àwọn tòbìdú abẹ́ẹ̀ sì ń ṣàfihàn ẹ̀ yàrá mu ń lọ ọlọ́run ti máa tẹ́rẹ̀ wọ̀nyá aláma bí sábà wá tí ọmọ ìbẹ̀rẹ̀ ọba tí ń bẹ́ẹ̀nù tó wà nù sọ́mà àti tó wà nù lẹ̀ wọ́lọ́ ara kò lè ṣe nǹkan di lórí gbogbo nǹkan lágbára o èwo kọ́kọ́ dùn yàrá ẹ̀ nínú náà ti tó yẹ kọ́ gbogbo nǹkan yòókù tẹ̀sí ló mọ̀ wà lábẹ́rẹ́ yìí àlàyé kóhùn lágbára lórí gbogbo yóò mọ̀ wà lábẹ́rẹ́ yìí àtúwájú wa ń sẹ̀ yẹn kọ́ yẹn kí wọ́n á sọ fún wa pé nǹkan kan ń ṣẹlẹ̀ ọjọ́ ìbẹ̀rẹ̀ àdìsẹ́ àmọ́ wà kó tó máa fẹ́ olùsẹ̀lẹ̀ kélébẹ̀rẹ̀ ó ní wallahu ala kulli òun lágbára lórí gbogbo nǹkan ọjọ́ ìbẹ̀rẹ̀ àdìsẹ́ àmọ́ náà lábẹ́ gbogbo nǹkan tó lágbára lórí ẹ̀ ló wà tó o bá nígbàgbọ́ mi wọn náà wọn yẹ kọ́ mọ̀ pé kìsìntì àmọ́ sọ pé báyà yìí ó mọ̀ sí ìlú ọjọ́ ìgbèrè ìkẹ́ àrò ètò tí yóò máa ṣe yèméjì pé yóò ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ ọlọ́wà ni wàyà ọmọ ọjọ́ ìgbèrè ìkẹ́ àmà tá a sọ yìí tẹ̀jídú kó ń lò náà ṣe ń máa ànílá nkálukú ní orí ẹ̀mí kọ̀ọ̀kan orí nítorí bá gbáyé ṣe mí ní khayri muhdara mí ní khayri muhdara tó bá ṣe nínú dáadáa yóò pẹ́rẹ́sì wà máa ní láti ní sùn bá ti ṣe náà láburú òun náà hà sí àjọ náà ọlọ́run lọ́jọ́ tàwárì wàtàwá ẹ̀mí kọ̀ọ̀kan máa wá fẹ́ láwọn tó wáyé pa burú ni wọ́n rí ní tiwọn wọ́n mọ̀ wá san jẹ́rẹ̀ pé láwọn anna báyìí àwà báyìí já ó sì jẹ́ sí pé àwọn àti sí àwọn táwọn ṣe tó burú yìí wọ́n wà tó ti fẹ́ ya iṣẹ́ òun lẹ̀ fún ẹ̀ nílẹ̀ kí wọ́n máa ti ẹ̀rí pẹ̀lú àwọn fáwọn làwọn ṣe léyìí. abẹ́rẹ́ ọlọ́ni ọ̀yà sí kúrukú mú lọ òun náà ká ọlọ́run bá nìkan ti kìlọ̀ ara àwọn fún yín òun ti ń ṣe kìlọ̀ ara àwọn fún tẹ́lẹ̀ kó tó dijọ́ náà pèé ṣèṣe pé lẹ́yìn ìgbà tẹ wá ṣàbùrú yẹn tán hàn án ó ti sọ fún yín tẹ́lẹ̀ kẹ́ tó ṣàbùrú àánú ni ló ṣe fún yín kẹ́ni tí ó bá lè jìnà ṣàbùrú jìnà sí kẹ́ni tí ó lè múra sí rẹ̀ tó lè múra sí. torí ìdí eléyìí ó kálukú wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́wọ́ bá o ẹ jẹ́ ká tọ́jú iṣẹ́ wa o ọlọ́wọ́ bá lè tọ́ láńròyìn ara ẹ̀ fún wa o bó sì ṣe rí منو قالوا تفسير واتما دي جمجو ونسي تفسير لولا وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته